this week, may every of your steps take you closer to your success. Whatsoever you do this week, according to the purpose of God, you will have breakthrough. none of your step will end up in shame. I say it again. None of your step this week shall end up in shame. No evil shall be traceable to your domain. You are blessed when you are going out, and you are blessed when you are coming in. The Lord will give you from the dews of heaven. He will give you from the fatness of the ground. Nations will bow down for you. When you appear, your enemy will collapse. Your fear will be upon your enemies. In the mighty name of Jesus. àṣeparí iṣẹ́ ọ̀tá lórí ayé rẹ òfo ló máa já sí. gbogbo ọ̀tá tó bá dìde sí ọ lọ́sẹ̀ yìí wọ́n dẹni ìkọlù níwájú rẹ. gbogbo ń tọ́ ọ bá gbé kalẹ̀ gẹ́gẹ́ bí igbá iṣẹ́ gẹ́gẹ́ bí igbá òwò lórúkọ Jésù yóò dìgbà oyin. ogun apàtẹ́mọ́ta kò ní í jà ọ lọ́sẹ̀ yìí. You will not walk into calamity. You will not walk into danger. You will not walk into the banditries. You will not be kidnapped. God will guide you. God will guard you. God will keep you jealously. In the name of Jesus. The grace of God shall be multiplied in your life. In the name of Jesus. This very week, you will be highly favored. Men will favor you. In the name of Jesus. Lọ́sẹ̀ yìí, mo gbàdúrà ẹkún rẹ yóò di ẹ̀rín. Ìbànújẹ́ rẹ yóò dayọ̀. Ó gba ìròyìn ayọ̀ bí mo bá rí ẹnikẹ́ni tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí tí àìsàn kan ń dààmú àgọ́ ara rẹ̀ mo pa láṣẹ ní orúkọ Jésù ìwọ àìsàn yìí ó yá jáde. ogun tí ń bá ọ náwó ogun tó ń náwó sí yẹn láti ìṣẹ́jú yìí lọ kí ogun yẹn kó ṣẹ́ bẹ́ẹ̀ kí ayọ̀ Olúwa kó kún ilé rẹ ayọ̀ olúwa kó kún iṣẹ́ rẹ ayọ̀ olúwa kó kúnnú ọkàn rẹ bẹ́ẹ̀ ni yóò rí mo fi ń ṣe abẹ́ àánú abẹ́ ààbò abẹ́ ìpamọ́ àti orí ọ̀fẹ́ olódùmarè olúwa kó bù sí fún yín kí olúwa kó pa yín mọ́ kó tójú rẹ̀ kó mọ́lẹ̀ sí yín lára kó ṣàánú fún yín kí olúwa kó máa bójú wò yín kó fún yín ní àlàáfíà kó fún yín ní ìdùnnú kó fún yín ní ìṣẹ́gun kó fún yín ní ìgbéga ẹni tó bá bùkún fún yín kó dẹni ìbùkún ẹni tó bá fi yín ré kó dẹni ìfiré àti kí ìbùkún bàbá ẹlẹ́dàá tí ọmọ olùràpadà ẹ̀mọ́ olùtùnú kó wà pẹ̀lú yín kó sì máa bá yín gbé láé àti láéláé.